oògùn menstrual pain fóbìnrin menstrual disorder bóyá ó ń menstruate inú márùn tó bá ti fẹ́ rí tó bá ti fẹ́ menstruate nǹkan oṣù ẹ̀ ò kí ń wá dáadáa ó dọ̀tí ó ń ṣe ségesège gbogbo oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan oṣù obìnrin láàmú torí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí nǹkan oṣù bá ti pure eh, tí ó bá ti ṣe bó ṣe yẹ kó ṣe àti conceive máa lágbára ẹ̀kọ́ ẹ̀ ni mo fẹ́ kọ́ wa láàárọ̀ yìí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 transformer 1100 power Ogun wa fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọkùnrin tó ní low sperm count tó ní weak erection quick ejaculation tó ní demand power nǹkan ọmọkùnrin ẹ tètè ń dànù kọlẹ̀ àtọ̀ ẹ ṣàn ni gbogbo oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú ẹ transformer eleven power gbogbo oríṣiríṣi àrùn tó máa ń obìnrin láàmú tí ò kí ń jẹ́ kóbìnrin lè conceive ẹ gẹ́ẹ̀tì transformer eleven hundred power twenty five thousand là ń ṣe promo ẹ̀ adẹ́n deliver káàkiri àgbáyé egbògi láti India láti China ní Arab country láfíríkà wà lápapọ̀ síbẹ̀ ó dẹ̀ gba láàbù kọjá scientific approve also ẹ gbìyànjú kẹ get all in one natural apps by Sheikh Afagba natural apps egbògi tó ń wò more than hundred àìsàn láti kojú èké nínú àìsàn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nínú ni ó lẹ́sẹ̀ ayé nínú ni kódà spiritual problem bíi pé ká máa jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ẹ ká máa forí kókó aláǹtakùn kọ́rìnrìn máa rin ni mọ́lẹ̀ gbogbo àwọn symptoms yìí ẹ kì í jẹ́ kẹ̀dá tẹ́gbẹ́ ni so àwọn aláìsàn ọlọ́jọ́ pípẹ́ gbogbo àwọn àìsàn tọ́lọ́ndẹ̀ dásáyé lè ṣù náà ní duplicate ẹ̀ gbìyànjú kó get all in one láti kojú èké nínú àrùn fifteen thousand twenty five thousand à ń deliver káàkiri àgbáyé èmi ò t tán yín mo sọ fún yín pé àwọn ẹ̀kọ́ táwa ṣàjọ láti India láti China ní Asia continent ní Arab country la kó pọ̀ síbi àti láfíríkà torí iṣẹ́ ta bá ń lé ni ọmọ Ìlọrin làwa kò sí ìrújú kan ní ọ̀rọ̀ wa gbogbo àwọn tó dẹ̀ ń pàdé wa wọ́n ń dúpẹ́ fọlọ́run wọ́n ń lo oògùn ó bá wọn lára mu àtàwọn interview mi tí wọ́n ń bá wa sọ ní kọ̀ǹkọ̀ tá a dẹ̀ ń ṣe àlàyé fún wọn tó ń yé wọn yékéyéké wàmọ́ uti tó mínàlì ilimin ilé akọ̀lẹ̀ ilẹ̀ ọlọ́run balọ̀ba tó ní mímọ̀ díẹ̀ lẹ̀dá ní díẹ̀ ìmọ̀ ẹ̀dá kékeré ló mọ nínú tọ́lọ́hún so ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine ìwọ ọmọ ìyá mi tó yẹ pé o fẹ́ control menstrual pain yẹn gẹ́ẹ̀tì kalonji oil black seed oil ṣíbí kan kó mix ẹ̀ pẹ̀lú ṣíbí oyin kan kó mú pẹ̀lú omi tó lọ́wọ́rọ́ láàárọ̀ àti lálẹ́ má sálàmù wáyé lálẹ́ kọ́ yìí.